ó ní tọmọ rẹ ó lè fún ọ nísinmi a kì í wọ́kọ̀ o kò fẹ́ kóbi nísinmi when are you gonna change for good akiyo akiyo akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akin o akin o akin o. wọn ẹrù ẹyin tó ṣe ṣáwọn lọ ọmọ bàbá olówó ẹ má dà mí dúró. àdọ́rí ah! ẹ̀ ó yá. mo láìkẹ́ ju mo lè wò kí preach kò dé eh, o dàbí ọmọ fìyẹ́rẹ́. ǹjẹ́ mo pé mo rí akíngbà tí mo travel. irọ́ ni o ah! akínwó mi àbúrò mi ṣe dáadáa ló wà. ó wà òkè pẹ̀lú mi láti rí àwọn ayé tí Akin jẹ́ ń lo òyìnbó àwọn ayé káyé àwọn ayé burúkú kò kí ń ṣe àwọn ayé kéékèèké o àwọn ayé tó mad nígbà tí mo rí Akin ẹ̀rù bà mí. lọ́sọ̀rọ̀ ìlú àwọn òbẹ̀wé bàbá kò sọ́mọ náà tọ́lú nínú àbá náà nígbà gbọ́lé akílọ sí pé má làwọn bàbá rẹ ká wọn yà sọ̀sọ̀ sọ́sọ́ àwọn náà sọ. sọ̀sọ̀ sọ́ sọ̀sọ̀ sọ́ sọ̀sọ̀ sọ́. Fúnkẹ́ ẹ bá mi lọ ọ́fíìsì sísìn yes now. Sir, you called me. Yes. Case bọ̀bọ̀ tó gbá musician kan létí, kí lẹ́ ń ṣe sí? Àti treat case náà bọ̀, à ń tó de nǹkan fìdé náà. Ẹ̀ de kí uh, For you to authorize the. Authorize what? What is this? Kí lẹ́ ń tó de mi fún? Kí ni bóyá ṣe ń ṣe nílùú yìí? ẹ dábọ̀ ẹ padà lè lọ sí ibikíbi tó ti wá ẹ dá padà lọ sílùú ẹ. in fact wait wait wait wait in fact bring him here for me gbé wá sí ibà mo fẹ́ rí right away nonsense. What is your name? Hello, Rukwe. I'm talking to you. Put your hand over. over, over, Look at why are you behaving like a child? You put your hands in your pocket and you. Do you know where you are? I said, what is your name? Ake Akeju. Ake Akeju. So tell me, kí ló what happened? Kò sí nǹkan tí mo really ṣe. Èmi àti èmi àtọ̀rẹ́ mi la a fẹ́ lọ kí one other friend wa. Bàtà dè má débẹ̀ a rí àwọn bíi guys bíi méjì kan bẹ a lè ní ọmọdé ń kí ọ̀rẹ́ mi pé a ah, long time what's up what's going on pé ah you know with happiness pé ó ti pẹ́ mo ti rí guy yẹn mo then the next thing the other guy ma sọ pé èmi paro bíi tout mo lè fi gbájú bá ṣeré mo gbá létí báwọn security wa bá mi ní pé ẹ eh, kan gbé mi next time gbé lọ sí police ìwé wọn ṣe rárí fáàmù wá síbẹ̀ pé wọ́n máa dá mi padà lọ sí nàìjíríà on top what na told them i'm gonna call my father That's all. Òfun gbàjú. Ibo Eh? Do you think you are in Nigeria? This place is not Nigeria. Now tell me who who who is your father? Tani Baba. Retired Commissioner Keju. Retired Commissioner Keju? Hmm. Now listen to the young man. If like, let your father be the president or keep a bad commissioner of whatever. In this country, you don't slap people. In this country, you don't slap. Look at just just, just take a look at you. This is what we're talking about. Bàṣẹ máa ń fún àwọn Nàìjíríà bad name ni ni Louis. Ẹ máa fún bad name everywhere in this country. Who told you you can slap? Do you think you are in Nigeria? in fact i don't i don't think i can stand you listen all this mo kàn ń waste time pẹ̀lú ẹni wọ́n máa gbé agbára lọ sí nàìjíríà. kí ni mo ṣe náà. shut up you're still talking i'm talking you're talking that's act of indiscipline. anyway um, come come come come ẹ wá gbé ọ̀bọ ìpadà lọ sílùú ẹ gbé padà lọ sí nàìjíríà. sa ẹ jẹ́ kó gbé tiẹ̀ padà sa. i said get out my friend take him back to nigeria get out act of indiscipline People come here you just behave anyhow ẹ kàn máa ṣe anyhow ni bóyá ń win ṣé o gbẹ́ this country is not nigeria this is where you come you behave yourself you behave you carry yourself with dignity You, irú irú people like you that's why you give nigeria a bad name everywhere in this country enough is enough i can't take this anymore ẹ dápá lọ sí ìlú nigeria nonsense then go back to nigeria as they are ready to behave themselves. ni akin kí ló ṣe oh my god my god my god ṣé nǹkan tó ọmọdé fẹ́ fi san mí ni ibo ni wọ́n wà ń gbà yẹn tẹ̀lé abolo wà ń gbà yẹn kò bá tí màá láìpẹ́ tẹ̀lé àwọn bọ́ọ̀sì yẹn jáde ah, oh god so o ti wà nù plane bye bye sin wẹ́ ó jẹ́ tán nìyẹn kò sí problem Oshé, thank you very much. dádì kí ló ṣẹlẹ̀. àbúrò ẹ̀ ni o akínni o akínni o. kí ló ṣe. wọ́n ló lọ boys kan wọ́n lọ wọ ike wọ́n dẹ̀ ti mú Hey. mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n tẹ̀ ní ó ti wà nù plane báyìí tó wọ́n ti ń dìpọ̀ dẹ̀ bọ̀. irọ́ ni dádì. bó ṣe jẹ́ nìyẹn. akin akin àfìgbà tí wọ́n mọ èyí tó tún gbé iṣẹ́ yìí ó tún gbé lọ abroad. kí ló fẹ́ kí n ṣe fún fọ̀gọ́ ìgbà mi àbẹ́yàn tọ́jú ọmọ ni mo tọ́jú ọmọ ni. dáàdi ṣó tán báyìí sìn ẹ ẹ wò kí ni nǹkan tá a wá fẹ́ ṣe gangan báyìí sìn. ẹ kò sí ti bá ibi tí mò ń lọ ṣe àwọn bàbá tí máa lọ àdé láti pàdé ẹ̀ náà kò sí bọ́ọ̀bù jẹ́ kí mi tètè lọ. àmọ́ tá a máa ṣe jẹ́ kí n dé. Hmm. ẹ ló mọ́ mi ẹ ló mọ́ mi pẹ̀lú mi ló ń sọ̀rọ̀ èmi ni ṣé ẹ gbọ́ ni ẹ wò mọ́ mi ó ti ṣẹlẹ̀ o bọ̀dá tẹ̀lá ló pe dáàdì ìsìn wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí akin wọn ti deport ẹ ó ti wà nù plane ó ń bọ̀ nàìjíríà ṣé ṣe bẹ́ẹ̀ rí báyìí kí ló ṣe ṣé rí bọ́mọ yìí ó ti kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ nígbà tẹ bá ń sọ rádìò ní jẹ́ ẹ bá wí òun ló délẹ̀ tó báyìí sí anyway mi ní kèmí sọ fún yín ni. Eh, dáàdì náà ń jáde lọ́gbà kọ́ yẹn wọ́n ti lọ́ ń sinmi ìwọ̀n ibi tó lọ bóyá kẹ́ pé wọn. all right. fún pé wọn kì í ṣe báyẹn nílùú yìí ìlú tó ṣe dé tó ń ṣe gìràgà ó ń ṣe gìrìgìrì ìwọ ọmọ balówó balówó balówó ṣó tó ń sìn ẹ ṣó tó ń sìn wọn ti deport ẹ sìn what next what next ẹ tí wọn bá wọn sọ̀rọ̀ wọn kì í gbọ́ ọmọ abẹ́rẹ́ ọ̀nà òfẹ́ káwọn jayé òfẹ́ káwọn ṣayé ni omena ni olọ olọ olọ olọ ń gbá yẹn létí club it's kind of rubbish with that one now. lóye ìwà yẹn òun ló mọ ojú sú mi because ìwọ náà wù last time tó dé ẹnu ó fún yàn wà lágbọn bí gbogbo mi ṣe lọ mu ní airport àtúndélé jóná ó kò tún bẹ̀rẹ̀ sí máa ṣe oríṣiríṣi nínú club olóhùn ti bouncer ẹ pé ṣé wọn ò mọ bó ṣe jẹ tá ní wọ̀nà òun ti bouncer níbi tá a wà yìí ṣé ọkọ làwa ni ṣọ́yọ́ dìgbà tó bá la orí ọkọ kó ọpọlọ síbẹ̀ kò ń ṣọmọdé mọ́ àdá èjì máa ṣe oríṣiríṣi aṣọ fún o mú bàbóló ṣàmà tó jẹ́ pàgọ́ ní ìbàyí a máa ń farabalẹ̀ pẹ̀lú ẹ̀ ní ọkọ̀ gbalẹ̀ ti just like that ìgbàdé yóò gbogbo ya kìíní ṣó wà ní sẹ́ẹ̀tì ẹ̀ ọkọ̀ mo gbá létí ó wá sọ pé kó má kó má ba ibi tó ti ba ah, ọmọ mi ò mi ìwáyé wàhálà mi ṣe wà àwọn àjà ibi tí ọlá ó tẹ́ mi lọ́rùn. ṣòwò ṣé ọ̀nà ọ̀rọ̀ tí mo sọ fún ẹjọ́ sí ẹ ìlú tó jẹ́ pé ọmọ téèyàn bí inú téèyàn bá nù ẹ́ ní àwọn máa gbéyàn ni ẹ tó ń ṣe dẹ́ ẹ̀ mọ́ rárí wa lọ ọlọ́gbà létí now listen ọ̀rọ̀ tèmi lélẹ̀ ẹ my candid advice láti sin lọ kò sí ọ̀rẹ́ mi kan bọ̀ èèyàn fẹ́ dé síbi kan kálukú máa gbé cross tiẹ̀ torí ká lọ dúró tìjọ yẹn tó lọ dúró pé ẹ eh, kíní kan mọ̀ rí lọ́mọ máa dín náà ẹ̀ straight. àmì ah! ìwọ sẹ́ẹ̀dì ládìjọ ti dé lùyìn náà àá jẹ́ kó jẹ́ pé pàdé mi kan tó kọ̀ wá ṣeré tó wá fẹ́ rán bí bàbá tí bàbá ẹni kó máa pọ́n bí kó wá rán mi lọ síbi tí mo fẹ́ àánú ó ti ọpẹ́ ní fọlọ́run. ọmọ wo bí mo ṣe wà yẹn mo rán àmì wá lu ilẹ̀ níbodè rán mi wá orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ mo gbé wọ̀lù. ǹjẹ́ ah, eh! jẹ́kẹ́ nìkan wá lọ sí kí ni kúrò dá ayẹ̀pẹ̀ sínú dàrí mi ìdòdòdò ọlọ́run jọ̀ọ́ jọ̀ọ́ i dey beg ni abeg i dey beg this this this country wey we dey very well you do anyhow you go see anyhow i no wan wahala for myself I beg. ah kókó bẹ́ẹ̀ ni ẹ eh, ọmọ mi mọ̀ ẹ̀rí omi ìfẹ́ wàhálà ọ gbà simple ẹ̀ ó lọ ṣe ah, mọ̀ ẹ̀ eh, ìyá. akin ọmọ akẹ́jù ìdẹ̀ ah, dojú tì mí ládùúgbò ṣé wọn pé inú ilé tí ẹnu mò ń ṣe tán ni mo fẹ́ báyìí jẹ́ pé mò ń kẹ́ ẹ lákẹ́jù. so the next thing ni pé kó wà lamẹ́ríkà kò dé lọ́mọ bá àwọn ọmọ tí ò níran kó lọ́mọ bá wọ́ọ̀kì. gbogbo ohun tí mo ná gbogbo dọ́kúmẹ̀tì mo bẹ́ẹ̀ ṣe jẹ ní wọ̀ ni fúnra mi ni mo lọ bẹ gba físà lẹ́ńbásì táṣọ pé bóyá wọ́n tòwé rọ òwò àdọ́ǹtàn òyà ọmọkọ́mọ ń lọ bá ń wọ ike ṣé towó tó béèrè tí mi fún ẹ ní àbí kíni mo ń bẹ wí. ẹ wò dáàdi mi ìlúwọ́ kẹkọ̀ọ́ kan wọ́n parọ́ mọ́ mi ni. wọ́n parọ́ mẹ́rin ṣé wọ́n nìkan ló wà ń bẹ̀ tó fi parọ́ mẹ́rin. o ò o ò wọ́kẹ́. will you keep quiet o tún sọ̀rọ̀ o wọ́kẹ́ o wọ́kẹ́. bàbá ẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ tún ní gọ́ọ̀sì láti máa dá wọn lóhùn ọmọ ọmọ rẹ jàtìjàtì ràdàdà wò ní ẹ̀gàn náà ta ló bí ẹ̀gàn náà ó máa ní gọ́ọ̀sì o èmi ò dẹ̀ bẹ́ẹ̀ rí tẹbí bàbá ẹ ló bẹ̀rẹ̀ láyé jẹ́ àbí tí wọ́n ní ìwọ pẹ́pẹ́ sí ọmọ àkẹ́jù ọmọ àkẹ́jù wọ́n kẹ́ ẹ̀ bàjẹ́ wọ́n kẹ́ ẹ̀ bàjẹ́ wọ́n kẹ́ ẹ̀ yàmà wọ́n kẹ́ ẹ̀ yọ̀dín ni ìwọ odi ni ọmọ àkẹ́jù lọ́wọ́ aṣọ láti lo òyìnbó wá sí nàìjíríà wo ọmọ tá a bá ń bá bí tó bá wà rùn kì ó ṣe tán àti parun ni o ṣé wọn náà ti rẹ ní bèbè parun báyìí ìwọ ọmọ àbí ikọ̀ akọ́ ọgbà tí ń kọ́ àbámọ̀ bẹ́ẹ̀ ni ṣé ò ti ráyè lóde báyìí sìn ṣé ò ti rí po tí ń kọ́ àbámọ̀ bẹ́ẹ̀ nu èmi ò dẹ̀ ní lájú mi lẹ̀ kó bọ abí lórúkọ jẹ́ ìwọ ọmọ jàtìjàtì ó wá di pé ìwọ ni gbogbo ní pépà wa ń gbé tó ń gbé ẹ sí news Don't tọ́gbọ́n tó sọ̀rọ̀ bàjẹ́ pa family aren't you ashamed of yourself? mo bí ẹ. kò lè láíláí change mọ́ mi kò lè change ṣé torí bó ṣe ń ṣe tó ń bounce. sora yẹ lóde o ti jẹ́ kán jèrè ọ̀rọ̀ lára mi mo tún bẹ ewé tún dúró lé mi lórí kúnlẹ̀ síbẹ̀ my friend. dad mo ò ṣe kankan. mo ní kó kúnlẹ̀ síbẹ̀. mo kúnlẹ̀ ẹ fi ẹ dá mi. ẹ gbà mí. daddy you know it's not good for you daddy. daddy. jẹ́ tèmi. inú náà sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ bá tọmọ àjíkẹ́ jùlọ aṣọ máa lè yí. tó a kí wọ́n lè sọ̀rọ̀ pẹ̀lú gbogbo aṣọ sísè tó kọ́ mi gbígbà létí fún ìwọ̀n. tó lẹ́yìn bíi ọdún mẹ́fà tí Pẹ̀lúmi ti wà lọ́dọ̀ wa lọ́nà lè wá gbàdúrà wa la fi bí akínròyìn gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa ń sọ pé ọmọ ló ẹ̀yìn ìgbà náà lábí tó fún mi ó wá jẹ́ ẹ̀nà ọkàn fún mi ìgbé akíwọ̀n mi tí wàá fẹ́ náwó náírà lórí ẹ̀ tó tọ́jú ló bá ṣekú pa bàbá ẹ̀. adúpẹ́ ah. lọ́dọ̀ náà ṣùgbọ́n ìbákan ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹni tó lọ tẹ̀lé lọ kéèyàn sunkún láti èmi títí di twenty fifty ìyá twenty fifty gbàgbà kí padà wálé mọ́ tíyan bá dẹ̀ ronú jù tó ń sunkún tó ń sunkún oríṣiríṣi nǹkan ló máa bá ń bẹ̀ oríṣiríṣi àrùn oríṣiríṣi àṣà apátẹ́jọ àbá stroke lọ pàpà ìfọ́ńtọ̀ so ìwọ tèmi kàn máa ròyìn nípa máa kí pé ẹ gbàgbé kínní. inú rẹ bí ẹkùn ní má sunkún wọn ni ọkọ mi láti jọ bẹ̀rẹ̀ ó wáyé pé ọmọ tàbí inú wa ló máa wá pa. ẹ fi takẹ́wùn mi lẹ̀ ó ti ya nǹkan tó fẹ́ yà ń tiẹ̀ ọmọ burúkú tí gbè ní àkàrà ni adójútì ní ọmọ sí ni aláìmọ̀kan sì ni kò ní rònú kò lérò lórí ṣé èèyàn kọjọ́ ọmọ bàbá òun ló wá kàn nísìn àbí kó tẹ̀ kó tẹ̀ kó tẹ̀ dùn pé bàbá ẹ̀ kú òun ló dín pé òun náà ní nǹkan lọ́kàn tó fẹ́ ṣe tó gbẹ́kẹ̀lé tó fẹ́ ṣe ló ṣe ló ṣe pa bàbá ẹ̀. mọ́mí akin ó ti tó ẹ má sunkún ọlọ́wà ọ̀rọ̀ ìlú kan ọlọ́wà tún Akin. Akin. Kíni. Ṣé kí n sọ̀rọ̀? Eh, eh, eh, Ó ń bá ẹ lọ, ṣó ti gbọ́. Mọ́mí Akin, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin alákọ̀wé, àmọ̀ tó lẹ́yìn tí èèyàn bá kú, ọ̀rọ̀ orí òun náà gbọ́n kú. Báwo lọ̀rọ̀ bí ọ̀ṣẹ̀ máa jọ wáyé? Ṣọ́rọ̀ orí ìlú àbọ̀rọ̀ ògùn la wá sí ìbàdàn. Ẹ ṣe sùúrù. Nkọ́kọ́ ló máa ń mú kọ̀ọ̀kan wá olórí ẹbí ara ẹ̀ náà ni. Hmm. kò burú tí wọ́n yẹ pé ọ̀rọ̀ ogun lè fẹ́ gbọ́ mo ti bá lọ́yà sọ̀rọ̀ kó wá sí ibà nírọ̀lẹ́ sátọ̀dẹ̀ by four thirty kò yẹ. ẹ wá máa lọ ẹ wá máa lọ kò sóògùn o. ṣeré lè ti mọ́mí sọ lọ́yà òṣèré ó ráyè pé ẹ̀ ń bóyá ń lọ àbí tí máa máa fọ́ bọ́ sẹ́yìn bọ́ọ̀lì lára ní yín ní ogún ẹ̀ta yín. aláwọ̀ gba fọ́ọ̀lì bọ́ọ̀lì lórí yìí o. àtúntò yín dàbí kúrò olùtọ́mọ rẹ kí ni ọtí máa ń bá yín sọ̀rọ̀ láti ṣé ló lè bá yín sọ̀rọ̀ ni. kí ló fẹ́ bá mi sọ. ìkókó náà ṣáà ló mọ bá yín sọ lórí bọ̀dá kin. ṣòro tó wá jẹ́ lórí ọ̀rọ̀ akin ni kò jánu bẹ́ẹ̀ mo ti ṣe tó ní láì fàkìgbà tó dẹ̀ ní pé kò fẹ́ change mọ́ so jẹ́ kí n máa bá ti tèmi lọ. ṣé mo pé bọ̀dá ilé change ẹ mọ kọ́ tọ́la hold o ẹ̀yin lè máa bọ̀bọ̀ bọ̀ ì sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ gbọ́ sórí lórí ọ̀rọ̀ ọ̀la yẹn fi ọ̀la lẹ́jọ́ kọ́ la máa ṣàyẹ̀tẹ̀ ọ̀rọ̀ owó ògbọ́sọ ni mu wọn ni olóhùn ọmọ àkẹ́jù kò wúlò fún community kò wúlò fún ẹbí kò wúlò fara kò tún wá wúlò fúnra rẹ̀ gbọ̀ngàn wá sọ̀rọ̀ ẹ̀ di waste product. mo mọ kí bọ́dá yìí ṣì máa change mo mọ pé ó máa change. fún mi ní wọn sọ kínní kan fún ẹ ẹbí ní sẹ́rì ni o ní ìní olúwa mi ràn mí lọ́wọ́ dé mi ò lè ṣe jù mọ́dà dat. Ah, ẹdódé mi ẹjẹ kó bàtà. mo kí ẹ̀yin gbogbo ẹbí àkẹ́jù o àní ah, rírú eléyìí náà Ah, iwájú tí wọ́n dojú kọ á dára ẹ̀yìn tí wọ́n sì fi sílẹ̀ kò ní bàjẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ti rí ojú mi rí orúkọ mi ni barrister Francis Tambua, lọ́ọ̀yà fún olóògbé mo sì wá sìn láti wá ka ogún tí chief fi sílẹ̀ kí wọ́n tó fàyè lẹ̀. kí ọlọ́run kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ ọ̀rẹ́ pẹ̀lú mi ṣé bí gbogbo ọwọ́ ṣe rí ló sọ yìí bó ṣe jẹ́ nìyẹn. nítọ́mọ rẹ ó lè fún ọ nísinmi a kì o kò fẹ́ fòbí nísinmi when are gonna change for good. Akio, Akio, akínyó akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akínyó akínyó yípadà sí rere akínyó akínyó akínyó. àtẹ̀ṣe ó àkì ó ó fẹ́ fọgbọ́n ṣe ó àkì ó ìgbẹ̀yìn ló ń dolóògù àdá ojú ẹ̀ ṣì máa já ojú ẹ̀ ṣì máa já ogún tó bójú lé ìfẹ́ kò sùn. sọmọ rẹ ó lè fún ọ nísinmi a kì í wọ́kọ̀ o kò fẹ́ fòbí nísinmi when are you gonna change for good akínyó akínyó akínyó akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akínyó akínyó yípadà sí rere akínyó akínyó akínyó. ìlógúnlógún àdá ojú ẹ̀ ṣì máa já ojú ẹ̀ ṣì máa já ogún tó bójú lé ìfẹ́ kò sùn.